وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله فموضوع خطبتنا اليوم هو أجوب الإيمان بالرسل ويجب أن نؤمن بأن الله تعالى بعث إلى الناس رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكما يجب الإيمان بأن الله تبارك وتعالى لم يترك الخلق سدى بل أرسل إليهم رسلا قال الله تعالى وإن من أمة إلا خلا فيها نذير عباد الله إن الله تعالى أرسل الرسل ليقطع حجة الناس ولولا الرسل لكان للناس على الله تعالى حجة لأنهم كانوا جاهلين ولقد قال الله تبارك وتعالى وما كنا معذبين حتى نبعث رسولا عباد الله يجب الإيمان بأن أول الرسل هو نوح عليه الصلاة والسلام وآخرهم نبينا محمد صلى الله عليه وسلم وذلك لقوله تعالى إنا أوحينا إليك كما أوحينا إلى نوح ونبيين من بعده عباد الله ولقد ثبت في صحيح البخاري في أحاديث الأنبياء أن نوح عليه الصلاة والسلام أول رسول أرسله الله إلى أهل الأرض عباد الله يجب الإيمان بأن أفضل الأنبياء هو محمد صلى الله عليه وسلم ثم إبراهيم ثم موسى ثم نوح وعيسى بن مريم عليهم الصلاة والسلام وهم المخصوصون في قوله تعالى وإذ أخذنا من النبيين ميثاقهم ومنك ومن نوح وإبراهيم وموسى وعيسى بن مريم وأخذنا منكم ميثاق غليظا وقوله تعالى تلك الرسل فضلنا بعدهم ولا بعد عباد الله يجب الإيمان بأن الرسل عبيد من عباد الله أكرمهم الله تعالى بالرسالة ولا شك أن الله تعالى من عليهم بالرسالة وأن الرسالة من أكبر النعم بعد الهداية والإسلام وحينئذ يجب على العلماء وطلاب العلم أن يشعروا بأن الله تعالى أكرمهم بما من عليهم من طلب العلم الشرعي ونشره فإنهم ورثة الأنبياء عباد الله ولقد وصف الله تعالى الرسل بصفة عبودي بصفة عبودية لا ربوبية قال تعالى في نوح ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقوله تعالى واذكر عبادنا إبراهيم وإسحاق ويعقوب أولي الأيدي والأبصار وقوله تعالى في نبينا محمد صلى الله عليه وسلم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نظيرا وقوله تعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى أدقى فوالا ọlọ́run ọba tí a dúpẹ́ fún òun náà ni ọba tí ọpẹ́ tọ́ sí tí ẹ̀yìn sì tọ́ sí àwa ní aláàánú a sì wá ní aláforíjìn atọrọ ìwáforíjìn ẹ̀ṣẹ̀ wa lọ sọ́dọ̀ rẹ̀ a sì fi ọlọ́run ọba ṣe olùṣọ́ kó ṣọ́ wa kúrò níbi aburú ọwọ́ wa àti àìdá ẹ̀mí wa ajẹ́rìí níjẹ́rìí tòdodo pé kò sẹ́ni tíjọ́sìn tọ́ sí ní sánmà àti ilẹ̀ àyàfi ọlọ́run ọba Allah a sì jẹ́rìí pé anábíwá muhammad sallallahu alayhi wa sallam ẹrúsìn ọlọ́run ọba ní òjíṣẹ́ ọlọ́run ọba sì ní pẹ̀lú ẹ̀yin ẹrúsìn ọlọ́run ní ìtẹ̀síwájú kútúbà yìí tí à ń bá bọ̀ láti bí àwọn ọ̀sẹ̀ mélòó sẹ́yìn òun náà ní àlàyé nípa àwọn orígun ìgbàgbọ́ lónìí pẹ̀lú ògo ọlọ́run èyí tá a máa gbé yẹ̀wò òun náà ní ọ̀kan nú àwọn orígun ìgbàgbọ́ èyí tó jẹ́ ọ̀ranyàn lérí gbogbo àwa mùsùlùmí kí a nígbàgbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ nínú ẹ̀ òun náà ni al-imanu bir rusul ìnígbàgbọ́ nínú àwọn òjíṣẹ́ tọ́lọ́run ọ̀ràn sáyé ẹ̀yin arúsìn ọlọ́run ọ̀ràn yẹn ló jẹ́ ká nígbàgbọ́ wípé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó rán àwọn òjíṣẹ́ sáyé kí wọ́n lè máa jẹ́ olùfúnni ní ròdùnú kí wọ́n sì máa kì wá nílọ̀ nípa gbogbo nǹkan tó lè ṣokùnfà ìbínú ọlọ́run kélé ọlọ́run ọba ṣe eléyìí bẹ́ẹ̀ kẹ́dà kankan má bàa láwùjáre níwájú ọlọ́run torí pọ́lọ́run ó sọ wípé sọ́ọ̀lọ́ ọ̀gbọ́n ni àbó lọ́ọ̀mà àbá òjìṣẹ́ sí ọ ọlọ́run ọba mọ̀ ọmọ ìgbélé yìí kalẹ̀ kẹ́nikẹ́ni nínú ẹ̀dá ká má lè rí àwùjáre níwájú ọlọ́run ìdí tọ́lọ́run fi ṣe bẹ́ẹ̀ ẹ̀yin arúsìn ọlọ́run ó jọ́ra wa lérí ká nígbàgbọ́ látara àìmọ́gbọ́wájú sílẹ̀ lásán òun ló ṣokùnfà ìdí tọ́lọ́wọ́n bá fi ń rán àwọn òjíṣẹ́ sí wa àwọn òjíṣẹ́ yìí wọ́n máa wá láti wá máa ṣàlàyé tọ́lọ́wọ́n bá fẹ́ fún wa àti láti máa kì wá ń lọ láti jìnnà sí tọ́lọ́wọ́n bò fẹ́ eléyìí ó jẹ́ bẹ́ẹ̀ nítorí pé ọlọ́wọ́n bọ́ ọba dẹ́dà kò fẹ́ kẹ́ni kankan kó láwùjáre nínú ẹ̀dá rẹ̀ nítorí pé tọ́lọ́wọ́n bọ́ ọba lọ òjíṣẹ́ ni àwọn ẹ̀dá àbá láwùjáre níwájú ọlọ́run pé ọlọ́run ní tó ń bi wá léèrè yìí só ránṣẹ́ sí wa ni àbò pa wá láṣẹ rẹ̀ torípọ́ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ọlọ́run kò ní fìyà jẹ ẹnìkankan o ó dìgbà tọ́lọ́run bá tó rán òjíṣẹ́ sí i tó òjíṣẹ́ sì jíṣẹ́ fún tónítàn wa kọ̀ òjíṣẹ́ ìgbà náà ni ìyà tọ́lọ́run ọba ó tó dé ọlọ́run má bínú sí wa má fìyà jẹ wa o ẹ̀yẹ rúṣin ọlọ́run ríran tọ́lọ́run bá ráwọn òjíṣẹ́ sáyé kẹ́nikẹ́ni má láwùjáre níjọ́gbìn ni o a sì gbúdọ̀ nígbàgbọ́ wípé ẹni àkọ́kọ́ nínú gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run òun náà lànàbì Nuh tí a ń pè ní Noah alayhi ike wassalam ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run kó máa jẹ tiẹ̀ ṣáájú ànábì Noah kò sójíṣẹ́ kankan tó ṣáájú ẹ̀ ara ànábì ọlọ́run tó ṣáájú bí ànábì Ádámà ṣùgbọ́n nípa àtòjíṣẹ́ ànábì Nuh alayhi ni àkọ́kọ́ ìkẹyìn gbogbo òjíṣẹ́ ọlọ́run a sì gbúdọ̀ gbà á bẹ́ẹ̀ òun náà ni ànábì wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam torí pọ́lọ́ wọn bá tí ọlá rẹ̀ ga ó jẹ́ kí eléyìí ó di mímọ̀ fún wa nínú alukur'an ọlọ́run ní àwa la ránṣẹ́ síra ànábì gẹ́gẹ́ bá a ṣe ránṣẹ́ sànábì náà àti àwọn ànábì míì tó tún dé lẹ́yìn Nóà eléyìí ń fi dá wa lójú wípé nínú ìgbàgbọ́ àwa mùsùlùmí sí àwọn òjíṣẹ́ tọ́lọ́ bá rán òun náà nípa agbúdọ̀ gbà wípé àkọ́kọ́ òjíṣẹ́ ọlọ́run náà lànàbì Nuwa ìkẹyìn gbogbo òjíṣẹ́ ọlọ́run òun náà Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yin ẹrúsàn ọlọ́run eléyìí fẹsẹ̀ rinlẹ̀ nínú ọ̀rọ̀ Muhammad sallallahu alayhi wa sallam nínú àdìsí Imam Bukhari gbà wá tójíṣẹ́ ọlọ́run ọba ń fi dá wa lójú pé àkọ́kọ́ òjíṣẹ́ ọlọ́run salatu wa salam agbúdọ̀ nígbàgbọ́ sí bẹ́ẹ̀ kásì mọ́ ṣe iyèméjì ẹ̀yin ẹrúsìn ọlọ́run anábìwá muhammad sallallahu alayhi wa sallam agbúdọ̀ nígbàgbọ́ pé òun ni ó lọ́lá jù nínú gbogbo àwọn ànábì ọlọ́run òun lọ̀gá gbogbo àwọn ànábì ọlọ́run bó tilẹ̀ jẹ́ pé òun ló dé kẹ́yìn ṣùgbọ́n ọlọ́run ọba fi ṣe aṣáájú gbogbo àwọn ànábì ọlọ́run pátápátá ọlọ́run wá gbọ́lá fún àwọn ànábì ọlọ́run kan ju àwọn ànábì ọlọ́run míì lọ àwọn márùn kan ń bẹ àwọn ànábì ọlọ́run ọlọ́run gbé àjùlọ fún wọn púpọ̀ lérí gbogbo àwọn ànábì ọlọ́run tó ṣẹ́kù àwọn náà ni ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ànábì wa ibrahim alayhi salatu wa salam ànábì musa alayhi salatu wa salam ẹlẹ́ẹ̀kẹrin ni ànábì nuh alayhi salatu wa salam ẹlẹ́ẹ̀karùn sì jẹ́ ànábì isa ọmọ maryam àwọn márààrún wọ̀nyí nínú gbogbo àwọn ànábì ọlọ́run ẹ̀sà ẹ̀sà ni wọ́n jẹ́ gẹ́gẹ́ bọ́lá wọn bá ti sà wọ́n lẹ́sà nínú ìgbàgbọ́ wa sáwọn ànábì ọlọ́run agbúdọ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ wípé àwọn wọ̀nyí ẹ̀sà tún ni wọ́n ń nú ànábì ọlọ́run ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó jẹ́ kélé yòó di mímọ̀ fún anú alukur'an alkarim ọlọ́run ọba nírẹ̀ ànábì lọ rántí nígbà tí àwọn ọlọ́run tá a gbé àdéhùn pẹ̀lú gbogbo àwọn ànábì ọlọ́run tá a ránṣẹ́ a gbígbé àdéhùn náà látòrí rẹ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam a àdéhùn náà lérí ànábì Nuh àti anabi ibrahim ati musa ati isa ọmọ mariam aya yìí ó jẹ́ kó wípé àwọn tí ọlọ́run ọba ṣe lẹ́sà gbogbo àwọn anabi gbogbo anabi ọlọ́run lẹ́sà ṣùgbọ́n àwọn kan tún bẹ tọ́lọ́run tún sà wọ́n ní ẹ̀sà lára ọ̀tọ̀ ni àwọn márùn-ún tó wọn yìí a nígbàgbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ wípé ọlọ́run ọba ló ṣe àwọn wọ̀nyí bẹ́ẹ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run ẹ̀yin wípé gbogbo àwọn ànábì ọlọ́run pátá ẹrúsìn ọlọ́run ọba ni wọ́n ṣe o wọn kì í ṣe ọlọ́run wọn kì í ṣe ọmọ ọlọ́run wọn kì í ṣe àbúrò ọlọ́run wọn kì í ṣẹ̀gbọ́n ọlọ́run wọn kì í ṣèbátan ọlọ́run rárá bó ti wulẹ̀ kó mọ́ àgùdọ̀ nígbàgbọ́ wípé gẹ́gẹ́ báwa náà ṣe jẹ́ ẹrú ọlọ́run bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọlọ́run jẹ́ ẹrú ọlọ́run akálàṣe ìyàtọ̀ tó ń bẹ láàrin wa àtàwọn ọlọ́run ọba ò gbé iṣẹ́ rán wa kò rán mọ̀lẹ́kà kankan láti lọ jíṣẹ́ kankan fáyé ṣùgbọ́n àwọn ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run wọ̀nyí ọlọ́run rán mọ̀lẹ́kà sí wọn ó fi iṣẹ́ ránṣẹ́ sí wọn kí wọ́n lè lọ́mọ ṣàlàyé iṣẹ́ fún gbogbo eléyìí òun náà òpin à àti ìyàtọ̀ èyí tó gbogbo àwọn ẹ̀yẹ rúṣin ká lọ mọ̀ wípé gbàtọ́lọ́wọ́n bá ń ròyìn rẹ̀ fún anú alukur'an ọlọ́run ní ànábì sọ fún wọn ipò dájúdájú abara bíi tiwọn náà lọ́wọ́ náà ṣe o ìyàtọ̀ tó ń bẹ láàrin rẹ̀ ànábì àti gbogbo ẹ̀dá tó kù òun náà ni wípé a fi ìwé ránṣẹ́ sí ọ eléyìí ni ìyàtọ̀ gbogbo ìròyìn tá a bá gbúdọ̀ máa fi ròyìn abara òun náà la gbúdọ̀ máa fi ròyìn gbogbo àwọn ànábì ọlọ́run àwọn ànábì ọlọ́run wọ́n ń jẹ àwọn ànábì ọlọ́run wọ́n ń mu àwọn ànábì ọlọ́run àwọn ànábì ọlọ́run wọ́n ń ṣàárẹ̀ àwọn ànábì ọlọ́run wọ́n ń gbàgbé nǹkan wọ́n sì máa ń rántí nǹkan gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ni ó jẹ́ ìròyìn èyí tá a gbúdọ̀ máa fi ròyìn àwọn tó jáwọn ànábì ọlọ́run a ò gbúdọ̀ ròyìn ànábì ọlọ́run pa àwa fẹ́ pa ànábì ọlọ́run ọba kan lé ipa ànábì lágbájá tó bá fẹ́ rìn ẹ̀ẹ̀kan ni ó máa gbẹ́sẹ̀ méjì papọ̀ eléyìí kì í ṣàpọ́nlé àbùkù ló jẹ́ fún ànábì ọlọ́run nítorí pé yẹn ti mú kúrò nínú ìṣesí ọmọnìyàn ó ti sọ ìṣesí rẹ̀ di ìṣesí ẹranko àwọn ẹranko kan la mọ̀ pé táwọn bá fẹ́ rìn ẹ̀kan ni wọ́n gbẹ́sẹ̀ méjèèjì ìṣesí ẹranko lélẹ̀ ṣùgbọ́n àwọn ànábì ọlọ́run gbogbo ìṣesí tó ń bẹ lára àwọn èèyàn òun náà ló ń bẹ ní ìṣesí wọn ìròyìn tá a gbúdọ̀ fi ròyìn èèyàn náà la gbúdọ̀ fi ròyìn àwọn ànábì ọlọ́run àwọn ànábì ọlọ́run bọ́n bá fẹ́ wẹ̀yìn àwọn náà ó wẹ̀yìn báwọn ẹ̀dá ṣe ń wẹ̀yìn ṣùgbọ́n ká sòyẹ́ túmọ̀ sí wípé gbogbo àwọn ànábì ọlọ́run pátá agbúdọ̀ nígbàgbọ́ wípé ẹ̀dá bíi tiwa náà ni wọ́n ṣe o ní ti ń ṣẹlẹ̀ sí wa gẹ́gẹ́ bí ẹ̀dá ó ń ṣẹlẹ̀ sí wọn o wọ́n rí jẹ wọ́n sì lè má rí jẹ nígbà míì àdánwò náà ń ṣẹlẹ̀ sí wọn eléyìí tá a bá ti ní gbogbo àwọn nǹkan wọ̀nyí lẹ́mìí yóò lè jẹ́ ká mọ àwọn ànábì ọlọ́run a lè mọ̀ yàtọ̀ láàrin àwọn wòlò ànábì ọlọ́run bákan náà àti ọlọ́run ọba tó dá wọn nítorí pé àìnímọ̀ nípa eléyìí ló ti kọ́ gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn kan lénìí wọ́n sọ àwọn ànábì ọlọ́run wọn wọ́n sọ wọn di ọlọ́run ìgbàgbọ́ mùsùlùmí ó ní pé gbogbo àwọn ànábì ọlọ́run tọ́lọ́run rán sáyé ẹni àpọ́nlé ni wọ́n ẹni ọ̀wọ̀ ni wọ́n ẹni iyì ni wọ́n ẹni tọ́lọ́run gbà jùlọ fún ni wọ́n ń ṣe ṣùgbọ́n gbogbo àwọn ròyìn tá a fi ròyìn wọn yìí kò mú wọn kúrò níbi ẹ̀dá ọmọnìyàn èèyàn ni wọ́n ń ṣe wọ́n yìí ṣe màlẹ́kà bẹ́ẹ̀ sì ni wọn kì ṣe ọlọ́run ẹ̀yin sin ọlọ́run ẹtí ká lọ wípé gbogbo àwọn ànábì ọlọ́run pátá àtàwọn òjíṣẹ́ rẹ̀ ọlọ́run ọba máa ń fi ìròyìn ẹrú mi ẹrú mi lọ́lọ́run fi ń ròyìn wọn o ọlọ́run ò ròyìn wọn pẹ̀lú páwọn lọ́lọ́run ọlọ́run ò ròyìn wọn pẹ̀lú páwọn lọ́mọ ọlọ́run ọlọ́run ò ròyìn wọn pẹ̀lú páwọn ní ìbátan ọlọ́run mi ẹrú mi lọ́lọ́run ọba fi ń ròyìn wọn ọba sọ ní àwọn tí a kó papọ̀ má ànábì náà ọlọ́run dájúdájú ànábì Nuhu àtẹ̀rí yẹn ó jẹ́ ẹrú èmi ọlọ́run tí màá dúpẹ́ púpọ̀ nínú àyà yìí ọlọ́run ròyìn ànábì Nuhu pẹ̀lú pẹ́rú òun ní ṣe ọlọ́run ò pé lọ́mọ ọlọ́run kò sì pé lọ́lọ́run. bákan náà láì mí inú alukur'an ọlọ́run ní ẹ lọ rántí ìrẹ́ ànábì lọ rántí àwọn ẹrú sìn èmi ọlọ́run nínú wọn ni Ibrahim ànábì Ibrahim nínú wọn ni ànábì Isaac nínú wọn ni ànábì Yakub kí lọ́lọ́wọ́ bá fi ròyìn gbogbo àwọn ànábì rẹ̀ yìí ó ròyìn wọn pẹ̀lú pé ẹrú òun ọlọ́run ni wọ́n ń ṣe bákan náà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ìgbà tọ́lọ́wọ́n bá fẹ́ ròyìn rẹ̀ nú alukur'an náà ọlọ́run ò lọ́lọ́run o ní ọlọ́run ni ọlọ́run ní fún ọlọ́run ọba tó sọ alukur'an kalẹ̀ fún rẹ̀ náà tá a lẹ́rú rẹ̀ ọ̀hún wa muhammad yípa àwọn ànábì ọlọ́run wọn kì í ṣe ọlọ́run o ẹrú sin ọlọ́run ọba ni wọ́n ṣe àmọ́ tí wọ́n fi yàtọ̀ sáwọ̀ ẹ̀dá tó kù òun náà ni pé ọlọ́run ránṣẹ́ sí wọn ọlọ́run sì gbéṣẹ́ lé wọn lọ́wọ́ ọlọ́run sì pa wọn láṣẹ kí wọ́n jí iṣẹ́ náà káàkiri gbogbo ayé. alhamdulillah rabbil alamin. ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين عباد الله يجب الإيمان بأن الرسل كلهم جاءوا برسالة واحدة وهي الدعوة إلى التوحيد والتحذير عن الشرك قال الله تعالى ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وأنه جاء من السنة أن الأنبياء إخوة لعلات أمهاتهم شتى ودينهم واحد أي رسالتهم واحدة وإنه لا ينبغي التفريق بين الرسل لقوله تعالى إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله عباد الله يجب عليكم تنسيء الرسل من صفات ذميمة ونعوت خصيصة ككتمان الرسالة والكذب والغل والسرقة والزنا وغيرها مما يخل بالمروءة من الأخلاق قال الله تبارك وتعالى ما كان لنبي أن يغل ومن يغل ليأتي بما غل يوم القيامة عباد الله اعلموا أن الله تعالى أيد رسله بالمعجزات وكانت معجزة كل رسول من جنس ما يحسنه قومه فلما كان السحر منتشرا في زمن موسى عليه الصلاة والسلام جاءت معجزته مما هو أعظم من أعمال الصحراء وهو العصا وانفجار الصخر وانفلاق البحر ولما كان قوم عيسى بارعين في الطب جاءت معجزته عليه السلام بإبراء الأكمأ والأبرص وإحياء الموتى ولما كان العرب في الجاهلية يتفاخرون بالبيان والبلاغة جاءت معجزة محمد صلى الله عليه وسلم بالقرآن عباد الله لا تتخذوا معجزات الرسل علامة لتعليههم أو حجة لعبادتهم بل هم بشر مثلكم يوحى إليهم وأن جميع هذه المعجزات جاءت بإذن الله تعالى قال الله تعالى في حق عيسى ابن مريم إذ قال تعالى إذ قال الله يا عيسى ابن مريم اذكروا نعمتي عليك وعلى والدتك إذ أيدتك بروح القدس تكلم الناس في المهد وكهلا وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل وإذ تخلق من الطين كهيئة الطير بإذنه فتنفخ فيها فتكون طيرا بإذنه وتبرئ الأقمى والأبرص بإذني وإذ تخرج الموتى بإذني وإذ كففت بني إسرائيل عنك إذ جئتهم بالبينات فقال الذين كفروا منهم إن هذا إلا سحر مبين وإياكم عباد الله والإطراع في المرسلين فإن ذلك وسيلة إلى تنزيل إن منزلة الإله والمعبود ولقد نهى نبينا الكريم عن ذلك حيث يقول لا تطروني كما أطرت النصارى عيسى بن مريم ونسأل الله تعالى أن يحشرنا في زمرتهم يوم القيامة يوم لا يوم ينفع الناس إيمان يوم ينفع الناس إيمانهم بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر أدوكو فون ألون أبا أتدوكو فون ألون أبا ني كسي ألون أبا تي يودا غبو أي pátápátá tó sì àtọ̀rọ̀ ìkẹ́ àti ìjẹ́ ọlọ́run fún anábìwa muhammad sallallahu alaihi wasallam sallam ẹni tí ọlọ́run ọba gbé dìde láti lè máa jẹ́ ìkẹ́ fún gbogbo ẹ̀dá pátápátá ẹ̀yin ẹrú sin ọlọ́run ọ̀ràn yẹn ni ká nígbàgbọ́ wípé gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run pátápátá iṣẹ́ kan ṣoṣo náà ni gbogbo wọn mú wa o kò sójíṣẹ́ kan tó múṣẹ́ ọ̀tọ̀ wá tẹ́nìkan bá ń sọ lẹ́nu wípé ní tí Ìsá ọmọ Mariama tá ń pè ní Jésù ní tó mú wá ni pé òun náà ni Ọlọ́run àbó ni ọmọ Ọlọ́run ẹ̀sọ̀ pọ̀rọ̀ ni wọ́n pa torí pé ní tí ànábì Ìsá mú wá kò yàtọ̀ sí ní tí ànábì Musa mú wá ní tí ànábì mú wá kò yàtọ̀ sí ní tí ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó mú wá gbogbo àwọn ànábì Ọlọ́run pátá iṣẹ́ kan ṣoṣo náà ni gbogbo wọn mú wá kí sì ni iṣẹ́ kan ṣoṣo náà òun náà ni wípé ká gba Ọlọ́run lọ́kan ṣoṣo ká mọ ọlọ́run lọ́kan ṣoṣo ká má pe ẹlòmíì lọ́lọ́run lẹ́yìn ọlọ́run ká sì jìnnà sí ìdá nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run ọba ọba dẹ́dà eléyìí ni iṣẹ́ tí gbogbo àwọn ànábì ọlọ́run gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ní tí wọ́n mú wá nìyí wọn ò wá sáyé láti lè wá máa sọ pé ká pe àwọn lọ́lọ́run wọn ò wá sáyé láti wá sọ pé ká pe àwọn lọ́mọ ọlọ́run wọn ò wá sáyé láti pé ká pe àwọn ní ọbàkan ọlọ́run bẹ́ẹ̀ sì ni wọn ò wá sáyé láti pé ká sọ àwọn dọlọ́hún ní tí wọ́n wáyé wá ṣe iṣẹ́ tọ́lọ́run rán wọn òun náà ni láti wá kìlọ̀ fún gbogbo ayé nípa jíjìnà sí pípa nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run ọba ọba dẹ́dà ọlọ́run sọ ní alukur'an kẹrin ọlọ́run ní àwa la gbé dìde nínú gbogbo ìran òjíṣẹ́ kọ̀ọ̀kan àwọn òjíṣẹ́ náà iṣẹ́ tí wọ́n ṣe wá ń jẹ́ náà ni wípé kí gbogbo ayé ó lè máa sin ọlọ́run kí wọ́n sì jìnà sí gbogbo nǹkan táwọn èèyàn ń pè lọ́lọ́run lẹ́yìn ọlọ́run eléyìí ni iṣẹ́ kan ṣoṣo tọ́lọ́wọ́n bọ́ ọba dẹ́dàá tó náà gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ẹ̀yin ẹrúsìn ọlọ́run ó fẹsẹ̀ rinlẹ̀ nínú ọ̀rọ̀ anábìwa sallallahu alayhi wa sallam wípé gbogbo àwọn anábì ọlọ́run pátá ọmọ ìyá kan náà ni gbogbo wọn o ìyẹn túmọ̀ sí kan òun náà ni gbogbo wọn ọba kan ṣoṣo náà ló gbogbo wọn níṣẹ́ bí kẹ́nìkan sọ pé isa ló ń gbàgbọ́ òun Muhammad gbọ́ onítọ̀ ń kèfèrí ni mùsùlùmí ògùn rẹ̀ pa Muhammad ló ń gbàgbọ́ òun ò tiẹ̀ gbà pé isa ń bẹ òun ò gbà gbọ́ òun ò gbà nẹ́bí Ibrahim gbọ́ òun ò gbà nẹ́bí Musa gbọ́ òun ò gbà nẹ́bí Nuhu gbọ́ mùsùlùmí tó bá sọ bẹ́ẹ̀ onítọ̀ ti di kèfèrí bẹ́ẹ̀ náà ni ẹnikẹ́ni tó bá ní isa ló ń gbàgbọ́ òun Muhammad sallallahu alaihi wa sallam gbọ́ onítọ̀ náà ti di kíni ó ti di kèfèrí ìdí nìyẹn tí mùsùlùmí bá ń kọ́ ọgbà jésù sáyé rẹ kò sẹ́ni ìdíkàṣẹ̀ sọ fún mùsùlùmí àwọn gbàgbọ́ nínú ànábìrin sọmọ mọ́ríàmù pójìṣẹ́ ọlọ́run ní ṣe ṣùgbọ́n èyí tó lè sọ táwọn ò ní gbà ò ní pé kó sọ pọ́lọ́ ni àbí kó pè lọ́mọ ọlọ́run àwọn ò lè nígbàgbọ́ nínú èyàn nítorí pé táwọn bá pè yàn lọ́mọ ọlọ́run ànábì ádámọ̀ gan ló yẹ ká pè lọ́mọ ọlọ́run nítorí pé òun ò ní bàbá bẹ́ẹ̀ sì ni kò níyà ẹ̀yin ẹrúsìn ọlọ́run àwa mùsùlùmí gba ànábì Ìsá ọmọ Mọ́ríàmù àgbà gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́run a sì gbà nípa yàn fi ọlọ́run ní ṣe a sì gbà á gbọ́ wípé sẹ́tọ́ lọ́wọ́ ọba ọ̀ràn náà ló wá jẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà láti gbọ́ gbọ́ àwọn ànábì ọlọ́run tó kù bọ̀ a sì wá nígbàgbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lórí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam torí pé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó jẹ́ kó yé wa wípé nínú àmì ìgbàgbọ́ nínú orígun ìgbàgbọ́ òun náà nípa gbúdọ̀ nígbàgbọ́ nínú gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run pátápátá ọlọ́run ọba ní dájúdájú àwọn tí wọ́n ń sa ìgbàgbọ́ nínú ọlọ́run àtàwọn òjíṣẹ́ rẹ̀ tí wọ́n sì fẹ́ ṣe òpinya láàrin ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ àwọn wọ̀nyí kèfèrí ni wọ́n o a gbúdọ̀ sọpin aláàrin òun òjíṣẹ́ ọlọ́run kankan bẹ́ẹ̀ sì ni a gbúdọ̀ sọpin aláàrin ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ẹ̀yin ẹrúsìn ọlọ́run ó jọ́ra yẹn fún wa ká máa ṣàfọ̀mọ́ àwọn òjíṣẹ́ ọlọ́run kúrò níbi gbogbo ìròyìn àbùkù gbogbo ìròyìn ẹ̀tẹ́ a gbúdọ̀ fi ròyìn àwọn ànábì ọlọ́run gbogbo ẹnikẹ́ni tá a bá nígbàgbọ́ pé òjíṣẹ́ ọlọ́run ní í ṣe ó bẹ̀rẹ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀ látòrí ànábì Noah tóbi lórí ànábì Ibrahim tó fi dórí ànábì Musa tó fi dórí ànábì Isa tó fi dórí ànábì Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba mẹ́rin gbogbo wọn pátá a ò gbúdọ̀ fẹ́nu àbùkù kàn wọ́n o a ò gbúdọ̀ fẹ́nu yẹpẹrẹ kàn wọ́n o a gbúdọ̀ fún ìròyìn àbùkù ròyìn wọn lápèjúwe bíi ká máa ròyìn wọn pẹ̀lú irọ́ wípé ànábì Ọlọ́run ọba kan parọ́ ẹ̀ṣẹ̀ tó tóbi ni o a ò gbúdọ̀ fi irọ́ ròyìn ẹnikẹ́ni nínú gbogbo àwọn ànábì Ọlọ́run bẹ́ẹ̀ sì ni a ò gbúdọ̀ fi olè jíjà ìgbà ànábì báyìí ńgbà ó jí dúkìá ẹni báyìí a ò gbúdọ̀ fi ròyìn àwọn ànábì ọlọ́run bákan náà ìwà zìnà ìwà àgbèrè a ò gbúdọ̀ fi ròyìn àwọn ànábì ọlọ́run àwọn akọni yóò ni wọ́n máa ń sọ wípé ànábì ọlọ́run kan nígbà tó mutí yó ó wà nínú ìwé wọn wọn nígbà tó mutí yó bó ṣe kí àwọn ọmọ rẹ̀ mọ́lẹ̀ tó bá wọn sùn nìyẹn odidi ànábì ọlọ́run èèyàn gan téèyàn ń sànábì ọlọ́run bàbá fi irú ròyìn yẹn ròyìn èèyàn yóò bí yàn nu kódà kẹ́ni yóò ṣe kó wúrú wà bẹ́ẹ̀ kò ní fẹ́ ká yóò gbọ́ bó wàá la ti fẹ́ sọ nípa odidi ànábì ọlọ́run àwọn tó ti pọ́ lọ́wọ́ bá ti fọ̀ wọ́n mọ́ àwọn tó lọ́wọ́ bá ti fà wọ́n lẹ́tà kó tó gbéṣẹ́ fún wọn bó ni ìwé tẹ́ ẹ pè níwèé ọlọ́run wọ́n wàá máa kà ń bẹ̀ pé ànábì ọlọ́run kan ó bá wọn ọmọ rẹ̀ ó bá wọn láṣepọ̀ bó láti máa ròyìn pànábì ọlọ́run ọba ó mutí yó ọmọ tí ń ṣe mọ́ bóòlù láti máa ròyìn pàdé ọba kan ó fàtìjà èéfín wá ń jáde mú ẹ̀ gbogbo oríṣiríṣi àwọn a ò gbúdọ̀ fi ròyìn ànábì ọlọ́run bó ti wulẹ̀ kó ma ọlọ́run sọ ní alukur'an ní kò mọ̀ tọ́ sí ẹnikẹ́ni tá a bá fi ìròyìn olè jíjà ká fi ròyìn ẹ̀ kí ni ìdí tí àyà yẹn fi sọ̀kalẹ̀ ànábì wa wa

láíláí kò lè ṣe bẹ́ẹ̀ ọlọ́run nítorí pé gbogbo ẹnikẹ́ni tó bá pa nǹkan tẹlòmíì papọ̀ mọ́ tiẹ̀ láyé ń bì yóò mú wá tó bá jọ gbé ìjà kìyàmà tòyẹ́ túmọ̀ pé tá a bá pẹ́ nìkan lánàá bí ọlọ́run a gbúdọ̀ fi ìròyìn burúkú ròyìn ẹ̀ a gbúdọ̀ fi wọ́ ó lè ròyìn ẹ̀ a gbúdọ̀ ròyìn ẹ̀ pánàbí ọlọ́run kan onísìnà ni ó wá ní káwọn ọmọ ọmọ ẹ̀yìn kan lọ jagun gbà tí wọn ò sílé bó ṣe lọ gbàyàwó ọmọ ẹ̀yìn rẹ̀ kan nìyẹn ó ń bẹ́ẹ̀ nù òwe tiwọn gbogbo àwọn òròyìn báyìí a gbúdọ̀ gbá wọlé láti fi ròyìn àwọn ànábì ọlọ́run rárá bó ti wulẹ̀ kọ́ mọ́ ọ ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ jẹ́ ká tún lọ ní ìmọ̀ ká sì nígbàgbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ wípé àwọn ànábì ọlọ́run tẹ́ ẹ rí yẹn ọlọ́run ọba fún wọn ní àwọn iṣẹ́ ìyanu ọlọ́run fún wọn ní mùjíza gbogbo òjíṣẹ́ ọlọ́run ọ̀gọ̀ọ̀rọ̀ wọn ọlọ́run ọba fún wọn ní mùjíza àwọn mùjíza tọ́lọ́run ọba sì fún o torípọ́lọ́ náà ló fún wọn ọlọ́run ó fún ní iṣẹ́ ìyanu tó ṣe déédéé ń táwọn èèyàn tá a rán sí tí wọ́n bàbàrà àwọn ìjọ ànábì Musa alayhi salatu wa salam in tó gbajúmọ̀ lọ́dọ̀ tiwọn òun náà ní idán pípa wọ́n lè ju igi lẹ̀ dejò wọ́n lè ju nǹkan kan lẹ̀ di nǹkan àwọn ìran tọ́lọ̀ ń rán ànábì Musa sí nìyẹn ìgbà tá ànábì Musa wá dọ́dọ̀ wọn tí Musa ń pè wọ́n síbi tọ́lọ́hún ọ̀rọ̀ musa ọ̀jọ́ wọn lójú ọlọ́run ni a wàá fi yé wọn wípé gbogbo idán tí wọ́n ń pa yìí a wàá fún ọ ní mùjíza tó ju gbogbo tí wọ́n ń ṣe yẹn lọ ìdí ìyẹn tọ́lọ́run fi fún ànábì musa lọ́pàá tí musa bá ju ọ̀pá lẹ̀ ọ̀pá musa dejò àwọn òkú náà wá rẹ́rìn wọn ni àkìlọ̀ ṣe ti ń jọ ọ lójú àwa gan lè ṣe àwọn náà sì ju ọ̀pá wọn ju okùn wọn sílẹ̀ tí wọn náà dejò ẹ rí i pé agbára abú lọ́wọ́ èṣù ọlọ́run má jẹ́ kéṣù oníkàpá wa ṣùgbọ́n agbára ọlọ́run ó agbára èṣù lọ anabi musa agbára tọlọ́hún olóńbẹ fún ṣùgbọ́n àwọn alágbára èṣù náà náà ju tiwọn lẹ̀ náà dejò ṣùgbọ́n lọ́run sọ fún anú alukuraani pé tí wọ́n yẹ kì í ni wọ́n fi ṣọ́ àwọn èèyàn lójú okùn náà ló wà ńlẹ̀ ṣùgbọ́n wàá ń dà yòkáyálù ó wàá ń dà gẹ́gẹ́ bí ejò jama ń gbà tí wọ́n ju eléyìí sílẹ̀ ẹ̀rú anabi musa aleyhi salatu wa ọ̀pá àti ànábì musa dejò ó wá bẹ̀rẹ̀ sí ní gbé gbogbo ejò ti àwọn òpìdán fìràhùn ó bẹ̀rẹ̀ sí ní gbé ejò yẹn ó bẹ̀rẹ̀ sí ní gbé mì ó bẹ̀rẹ̀ sí ní gbé mì ìgbà yẹn lẹ àwọn yẹn tó wá mọ̀ pé ìntànẹ́bì musa ń ṣe yìí ò kì í ṣe dán mùjísà ni tiẹ̀ yìí látọ̀dọ̀ ọlọ́run ọba wa dẹ́dà sòyẹn túmọ̀ sí pé ìntànẹ́bì musa ṣe níjọ́ náà kì í ṣe págbára rẹ̀ ni ọlọ́run ọba ló ṣe ní ọ̀rọ̀ fún láti lè jẹ́ káwọn èèyàn mọ̀ wípé kò dá ni òun níṣẹ́. bákan náà anabi isa ọmọ mariam aleyhi salatu wa salam tí wọ́n ń pè ní jésù òun náà lásìkò tiẹ̀ in tó gbajúmọ̀ táwọn ènìyàn máa ń ṣe jù inú nǹkan yẹn náà lọ́lọ́run ti fóun náà ní mùjísà lásìkò anabi isa ọmọ mariam àwọn èèyàn gbajúmọ̀ pẹ̀lú ìwòsàn ẹni tí ò rí na wọn tọ́jú ẹ̀ ojú rẹ̀ ó là ẹni tá àárẹ̀ bá ń ṣe wọn tọ́jú ẹ̀ yóò gbádùn ìyẹn làwọn ọmọ Israel wọ́n mọ nǹkan yẹn púpọ̀ ńgbà náà ọlọ́run wá fẹ́ fi hàn pé ntẹ́ ẹ̀ mọ̀ ọ́ pọ̀ yìí á wàá fi yẹn pé á wàá fún ànábì Ìsá lágbára débi wípé gbogbo èyí tẹ́ ẹ̀ mọ̀ yẹn yọ̀ mọ̀ tọ́sí lẹ́yìn ni ìdí nìyí tọ́lọ́wọ́n bá fi fún ànábì Ìsá nímú jísà wípé ẹni tó ń sàárẹ̀ tó bá ti fọwọ́ kàn báyìí láì fún lóògùn kankan onítọ̀hún sì gbádùn àwọn èèyàn wá wò pé ah tí ẹ̀yin mọ̀ ti di tàwọn lọ àwọn ọmọ ṣẹ̀ṣẹ̀ pìrìpẹ́ òògùn tàwọn lẹ́ni yóò tó gbádùn ṣùgbọ́n ẹnu pọ́ńkà fọwọ́ rárá báyìí ẹni ẹ sì gbádùn ànábì sọ àmọ́ sọ fún wa pé èyí tí mo ṣe yẹn agbára ọlọ́ọ̀ni. bákan náà ẹni tí ò ríran al-akmawu ẹni tó yẹ pé wọ́n bí láfọ́jú ànábì yìí sáyẹ fọ bọ́ lójú báyìí yóò sì ríran. ọlọ́mọ mọ̀ fànàbì Ìsá ní mùjíza yìí kó bá a lè jẹ́ fáwọn tọ́lọ́run rán sí kán lè gbà pé òjìṣẹ́ ọlọ́run ọba ní í ṣe ni kì í ṣe pé gbogbo ohun tí ń ṣe yẹn kì í ṣe pàgbára rẹ̀ ni ìyẹn ò sì sọ́dọ̀ ọlọ́run nítorí pé ọlọ́run yẹn ló fún ní agbára tí ń ṣe nítorí àwọn tá a rán sí ní tí ó jọ wọn lójú nìyẹn ìdí yẹn lọ́dọ̀ tó gba àwọn ànábì ọlọ́run tọ́lọ́wọ́n bá máa ń fún ní mùjísà kọ̀ọ̀kan ọlọ́run fún wọn ní mùjísà tó ṣe déédéé àwọn tí a rán wọn sí ni kì í ṣe wípé ànábì ọlọ́run ọba kan pẹ̀lú mùjísà tá a fún ó wá sọ́dọ̀ ọlọ́run àbó sọ́dọ̀ ẹni tó lágbára ju ọlọ́run ọba lọ ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ jẹ́ ká àti àwọn òjíṣẹ́ rẹ̀ ìyẹn kì í ṣe ẹ̀rí láti sọ àwọn òjíṣẹ́ ọlọ́run ọba wọ̀nyí di ọlọ́run o ìgbé à jésù tẹ́ rí jésù lájú afọ́jú ànábì muhammad sallallahu alayhi wa sallam ànábì náà lájú afọ́jú àwọn àti torí ẹ̀pà ní muhammad lọ́lọ́run àwọn jésù fún àwọn ènìyàn díẹ̀ oúnjẹ kékeré ó fi bọ́ àwọn ènìyàn tó pọ̀ ànábì náà ṣe bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam kódà àwọn èèyàn fẹ́ ṣe àlùwàlá níjọ́ sallallahu alayhi wa sallam omi tán omi yẹn kò tó omi yẹn kéré ànábì wa kọwọ́ bọnú omi yẹn ànábì wa gbọ́wọ́ sókè báyìí omi wa ń jáde níbi ọwọ́ ànábì ànábì ni ẹ máa ṣàlùwàlá àìmọye àìmọye ẹgbẹ̀rún èèyàn ti ń ṣe àlùwàlá gbogbo wọn ṣàlùwàlá ẹni tó fẹ́ mú mu ànábì ní tó ti tó wọn ló ti tó ànábì ti pàwọ́ dé jẹ̀mọ́ tá a torí èèyàn pa ànábì lọ́lọ́run àbá torí ẹ̀ pé lọ́mọ ọlọ́run tọ́lọ́run ọlọ́run fẹ́ fi dá àwọn èèyàn tá a rán wọn sí lójú wípé wọn kì í ọlọ́run ló rán wọn ìyẹn di ọlọ́run bẹ́ẹ̀ sì di ọmọ ọlọ́run ọlọ́run sọ ní alukur'an kẹrim nípa isa ọmọ mariam ọlọ́run ọba ní nígbà tí ọlọ́run isa ọmọ mariam wípé isa ọmọ mariam ọlọ́run bákan náà ìdẹ̀ra tẹ́mi ọlọ́run tí mo ṣe fún ti ṣe mariam torí pé ìdẹ̀ra ṣe fún mariam òun náà ni pé ọkùnrin kankan ò ní gun orí ẹ̀ yóò sì bímọ kò tún sí obìnrin ọ̀hún mọ́ nínú ẹ̀dá ọlọ́run tó bímọ láì ṣe pọ́kùnrin kankan gun orí ẹ̀ àyàfi ìyá ìyá ọmọ mariam tá mariam ọlọ́run ní ìrẹ́ ìyá ìdẹ̀ra tí mo mariam ọlọ́run ti nígbà tí mo kún pẹ̀lú mọ̀lẹ́kà Jibril nígbà tó wà ní kékeré tó wà lórí ìtẹ́ mo fún ọ láǹfààní láti lè máa sọ̀rọ̀ nígbà tó wà lórí ìtẹ́ ànábì Ìsá ọmọ Mariam nígbà tí wọ́n gbé sórí ìtẹ́ àwọn èèyàn ń bi ìyá rẹ̀ léèrè wípé oníṣìnà ni ọ ta ọ lọ́kọ bó ló ṣe lóyún bó ló ṣe bímọ ọ wá ní ẹbí ọmọ yìí léèrè ọmọ pínísí tó ń bẹ lórí ìtẹ́ bó ló ṣe lè sọ̀rọ̀ ọlọ́run wá fún ànábì Ìsá láǹfààní láti sọ̀rọ̀ níjọ́ náà ó wá ń sọ wípé ìní abdullah èmi tẹ́ ń wò yìí ẹrú sin ọlọ́run ni mí ní tó kọ́kọ́ sọ nìyẹn kò sọ pé ọlọ́run lòun bẹ́ẹ̀ sì ni kò fúnra ẹ̀ lọ́mọ ọlọ́run ó ní èmi ẹrú sin ọlọ́run ni mo jẹ́ àtàní alkitab ọlọ́run ọba fún mi ní ìwé ó fún mi ń tírà waja'alani nabiyyan ọlọ́run sì ṣe mí lánàbí rẹ̀ waja'alani mubarakan aynama ọlọ́run sì ṣe mí lọ́mọ alálùbáríkà ní gbogbo ibi tí mo bá wà وأوصاني واجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا ọlọ́run ọba sì pa mí láṣẹ pé kí n máa kírun kí n eléyìí ni ọ̀rọ̀ tí ọmọ mariam sọ nígbà tó ń bẹ lórí ìtẹ́ òun lọ́lọ́run wá ń pè àkíyèsí rẹ̀ mariam rántí ọlọ́run ọba lérí rẹ̀ ní tí ó ṣẹlẹ̀ sí gbogbo ọmọdé rí ó ṣẹlẹ̀ sí láti lè máa sọ̀rọ̀ bákan náà ńgbà tó tún dàgbà àtúngbèsè fún ọ láti lè máa jíṣẹ́ ọlọ́run ọlọ́run ní rẹ ìyínsá lọ rántí nígbà táwọn ọlọ́run tá a fi ìmọ̀ tíra a ọ́ a fi ìmọ̀ àtàwọ́rá a ọ́ a fi ìmọ̀ Injil a fi mọ̀ ọ́ bákan náà tún lọ rántí nígbà tá a ṣe nírọ̀rùn fún ọ kọ́ ọ mọ kó o fi amọ̀ mọ ẹyẹ ànábì ìyínsá ó mọ ẹyẹ pẹ̀lú amọ̀ ó wá ju ẹyẹ ọ̀hún sókè ó sì fi atẹ́gùn sí ẹyẹ yẹn sì ń fò lọ ọlọ́run ní lọ rántí nígbà tó ṣe eléyìí ibi ní ọlọ́run ní pẹ̀lú yọ̀ǹda mi ni o kì í ṣe pàgbára rẹ ni a mọ̀ fi dẹyẹ o eléyìí ni òye àwọn ọkọrin yóò lè ní tábà ti ń sọ àwọn ìtàn yẹn tábà ti ń sọ ó ṣe báyìí ọlàjà afọ́jú ọjọ́ kù dìde ọjọ́ kìíní kan wọn ò ní sọ wípé pẹ̀lú yọ̀ǹda ọlọ́run kò sí nǹkan kan tí ifá ọmọdé àmì lè dá sí kò sí nǹkan kan tó lè dá sí tí ìyọ̀ǹda ọlọ́run ọba tí ò bá wà ń bẹ̀ kódà nínú ìwé ọwọ́ wọn wọ́n nígbà tí wọ́n fẹ́ kàn án mọ́gbélébù wọ́n ní fi sọ ní pé ìwọ ọlọ́run o ìbá ṣe wípé aago yìí ò bá lè yẹ lórí òun lénìí ìyẹn túmọ̀ pé kò fẹ́ kí nǹkan yẹn náà ṣẹlẹ̀ ṣùgbọ́n tí n tó ní kó mọ̀ ṣẹlẹ̀ sí òpàdà ṣẹlẹ̀ ṣèyẹn túmọ̀ pé tọ́lọ́run ní òṣẹ kì í ṣe pé tiẹ̀ bó tilẹ̀ jẹ́ pàwọ̀ ò nígbàgbọ́ wípé wọ́n kan ànábì Isa mágbélébù ọlọ́run ọba ní òun gbé lọ sí sánmà ni ṣùgbọ́n nínú ìgbàgbọ́ tí ń bẹ lọ́wọ́ tí wọn táwọn gbàgbọ́ pé wọ́n kàn mágbélébù òun náà ò fẹ́ kí wọ́n kàn tó bá yẹ fóun ló lágbára pẹ̀lú pé pẹ̀lú àtẹ rẹ̀ pẹ̀lú orúkọ rẹ̀ kí gbogbo nǹkan ó sì máa ṣẹlẹ̀ àkọ̀yẹ kí wọ́n rí kànjọ́ náà gẹ́gẹ́ bí ìgbàgbọ́ tiwọn ìyẹn túmọ̀ ìpọ́lọ̀ nìkan lọ́ba alágbára ó ń lọ́ba tó ṣe wípé gbogbo nǹkan ó máa jẹ́ ṣíṣe pẹ̀lú ìyọ̀ǹda rẹ̀ pẹ̀lú ìfẹ́ rẹ̀ ìtọ́lọ́wọ́n ọba ọba ti fọwọ́ sí kò sí kí gbogbo ayé ó fẹ́ ṣe àlérí ṣe gbogbo bá ti fọwọ́ sí kò sẹ́dá ọlọ́run ní ẹ lọ rántí ńgbà tó máa mọ̀ tó ju amọ̀ sókè tó fàtẹ́gùn sí bí ìdùnnì pẹ̀lú yọ̀ǹde mi ọlọ́run amọ̀ yẹn sì di ẹyẹ tó ń fò ọlọ́run ní yẹn nìkan kọ́ ọlọ́run ní isa lọ rántí nígbà tí al ẹni tó jẹ́ afọ́jú tí ò rí na àti adẹ́tẹ̀ tí gbogbo ara rẹ̀ ò dáa mọ́ nígbà tó fọwọ́ pa á lára tó sì gbádùn ìdíní pẹ̀lú yọ̀ǹde mi ọlọ́run ni o bákan tí wọ́n ní ẹni nígbà tí kú nígbà tó dọ́dọ̀ yẹn tó fọ́ pa lára tó sì dìde tó lajú ọlọ́run níbi ìzini pẹ̀lú yọ̀ǹda mi ni o kì í ṣe yọ̀ǹda o. lẹ́ẹ̀fì lè mọ̀ wípé àwọn tí wọ́n ń tara wọn ọlọ́run mọ̀ lọ́nà lọ́dún kan wọ́n gbé arákùnrin kan wá sákùrẹ́ yìí bájọ wá gbé dé wọn ní pa ó máa jókòó máa jókòó nígbà tó ọ̀tún wọ́n wá lọ bẹ́ni ẹjí máṣúárì pé ọ̀túnlá lágbájá ń bọ̀ wọ́n ní ń bọ̀ wọ́n wá lọ bẹ́ni ẹjí máṣúárì bó ṣe wá dé wọn ní ẹjí wọn ó sẹ́ni pé àwọn òwò gbúdọ̀ sí ẹni yóò jí <laughs> àwọn ti gbàgbé pé èyí tí Jésù gan ṣe pẹ̀lú ìyọ̀ǹda kì í ṣe pé pẹ̀lú tó bá yẹ pé agbára yẹn ó ń bẹ lọ́wọ́ wọn ni gbogbo mọ́ṣúárì yẹn kò sẹ́ni tó fẹ́ kéèyàn òun náà kù ẹ lọ ṣèbọ̀fẹ́ ni wọ́n pè é gbogbo mọ́ṣúárì ẹ máa lọ ẹni ẹ máa wọ́kù síta ẹ sì máa fọwọ́ra wọn lára ya ilé ya ilé ya máa lọ lé yín ọ̀ya kò sẹ́ni tí gbogbo ayé ni ó di kiri yóò nìsín tó bá tẹ wípé èyí tí wọ́n ń sọ lórí rédíò àti náà ń sọ lórí tẹlifíṣàn ojú òótọ́ ni gbogbo ẹni tó ti fọ́jú kó máa bọ̀ ṣe bí àwọn ilé ìwé afọ́jú wà kò yẹ kíjọba dá léèwé afọ́jú lẹ̀ nígbà tá a ti láwọn kan tí ó sọ àwọn afọ́jú di ẹni tí ó yíran ìjọba oníyọ̀tẹ̀ máa wéèsì owó láti máa dá léèwé afọ́jú lẹ̀ mà kí wọ́n kàn lọ kó gba àwọn afọ́jú gbẹ́rẹ́ lajú pé kí wọ́n sì lajú kò ní ìdí káńsẹ̀ lọ ànáùnsì lórí rédíò kò ní ìdí káńsọ nínú tẹlifíṣàn kí wọ́n lọ sọ́jà gbogbo àwọn fíṣẹ̀ bíi àwọn haúsá tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kákó gbogbo wọn di christian nìsí kí ló wá dé pẹ̀lú yọ̀ǹde mi ọlọ́run èyí tó ṣeun gan pẹ̀lú yọ̀ǹde èyí tó ṣe kì í ṣe wípé àìmọye afọ́jú ti ń bẹ lásìkò rẹ̀ náà èyí tọ́wọ́ ní orí ṣe náà ló ṣe ẹgbẹgbẹ̀rún afọ́jú ń bẹ láyé ànábì ànábì Isa alayhi salatu wọn la so gbogbo àwọn nǹkan wọ̀nyí níta fẹ́ mú jáde ń bẹ ni wípé àwọn òjíṣẹ́ ọlọ́run èyíkéyìí nínú ipò tọ́lọ́run fún wọn èyíkéyìí nínú iṣẹ́ ìyanu tọ́lọ́run ní kó tọwọ́ wọn wá ìyẹn ò sọ wọ́n dọ́lọ́run ìyẹn ò sọ wọ́n dọmọ ọlọ́run ìyẹn ò sọ wọ́n di ẹni tó lágbára ju ọlọ́run lọ nígbà tá a bá wá fẹ́ ṣàdúrà tá à ní pe orúkọ ọlọ́run mọ́ tó pe orúkọ wọn láàmọ̀ pé àdúgbò lọ́dọ̀ ọlọ́run àwa mùsùlùmí ọlọ́mọ sì wà lọ́nà bá a bá fẹ́ ṣe nǹkan jọ̀mọ́ ìkílẹ̀ àwẹ̀ àmì ló kọ ọlọ́run àbẹ́ẹ̀kọ́ ní orúkọ ta ni ní orúkọ ọlọ́run nítorí pé ọlọ́run ọba ńlọba alágbára òun lọba ń bẹ nígbà tánàbí Ìsá ò sí òun lọ́ba tí ń bẹ nígbà tí isa ò sí mọ́ sálẹ̀ muhammed ò sí oníkàlùkù òwò ọ̀nù abẹ lọ́hùn àtẹ̀wọ́sọ lọ́hùn ànábì dàmọ́ jẹ̀mọ́ bàbá lọ lọ mọ̀dínà sàárà sàárè rẹ̀ tó bá yẹ pé ànábì náà jẹ́ pé òun lọ lọ́hùn ni kò yẹ kó kù bàbá máa lọ àmọ́ lọ lé rẹ̀ sọlá fi lè mọ̀ wípé ọlọ́run ọba lọ́ba tí ò ní kú láéláé hayyun la yamut ọba alààyè ni tí ò ní kú láéláé ọba yìí nìkan lọ́ba alágbára èyíkéyìí nínú iṣẹ́ ìyanu tọ́lọ́run bá fún àwọn ànábì rẹ̀ kò sọ wọ́n dọlọ́run bẹ́ẹ̀ sì ni kò sọ wọ́n dọmọ ọlọ́run kì í ṣe pé pẹ̀lú orúkọ rẹ̀ kí gbogbo okú máa wólẹ̀ irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ kì í ṣe orúkọ jésù ó kọ tọ́lọ́run ni torí pé ó kọ ọlọ́run nìkan ló kọ tó lágbára jù gbogbo orúkọ pátá lábẹ́ orúkọ tọ́lọ́run ni gbogbo tí èèyàn bá fẹ́ tọrọ ló kọ tọ́lọ́run ni

ẹ má yìn mí débi tí mi ò dé ẹ má pè mí lọ́lọ́run gẹ́gẹ́ bí àwọn awọn àwọn kọrin bi bí wọ́n ṣe ń ọmọ wọ́n pè lọ́lọ́run wọ́n pè lọ́mọ ọlọ́run kódà níìsín ọ̀gán ló ń pè lọ́lọ́run níìsín ànábì ní ẹrú ni mo jẹ́ o òjíṣẹ́ ọlọ́run ni mo ṣe so eléyìí ni ìgbàgbọ́ àwa mùsùlùmí gbogbo àwọn ànábì ọlọ́run agbàpọ́lọ́run ló rán wọn àpọ́nlé ni wọ́n bá a agbàpẹ́ ni àpọ́nlé ni Isa agbàpẹ́lẹ́ ẹni àpọ́nlé ni Musa agbàpẹ́lẹ́ àpọ́nlé lànàbì Ibrahim agbàpẹ́lẹ́ àpọ́nlé lànàbì Noah gbogbo wọn pátá ẹni àpọ́nlé ni wọn kò sígbà láàyè fún wa láti fẹnu àbùkù kan ẹnikẹ́ni nínú gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run eléyìí ni ìgbàgbọ́ wa nípa àwọn òjíṣẹ́ ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ní ànábì kan ló ń gbàgbọ́ òun ò gbà ànábì eléyìí Jésù ló ń gbàgbọ́ òun ò gbà ànábì Muhammad sallallahu alaihi wa sallam gbọ́ ẹ sọ pé kèfèrí ni kèfèrí lonítọ̀hún torí pé ká tó lè di onígbàgbọ́ agbúdọ̀ nígbàgbọ́ nínú gbogbo àwọn òṣìṣẹ́ tọ́lọ́run rán torí pọ́dọ̀ ọlọ́run ni gbogbo wọn ti wá iṣẹ́ kan ṣoṣo sì ni ọlọ́run ọba ọba dẹ́dà òran wọn abẹ́ ọlọ́run ọba ní tóbi rẹ̀ kọ́lọ́run mọ́sẹ̀ pa ẹnì kọ̀ọ̀kan wa papọ̀ níjọ́ gbẹ̀ndàlì kìyàmà pẹ̀lú àwọn ànábì ọlọ́run kọ́lọ́run ọba jẹ́ ká lè wà pẹ̀lú wọn ní ìjọ tó ṣe pé kò sí tí ó sọmọ ènìyàn láǹfààní bí kì í bá ṣe ìgbàgbọ́ wa nínú ọlọ́run àti ìgbàgbọ́ wa nínú àwọn màláíkà ìgbàgbọ́ wa níjọ́ gbẹ̀ndàlì kìyàmà yóò ṣe wá láǹfààní ìgbàgbọ́ ta nínú kádàrá òun náà sì wúlò fún wa níjọ náà abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kí ó sọ wájú jọ́ mẹ́jọ ìrìn lọ tí a wà máa tẹ̀síwájú nípa báwo ni ìgbàgbọ́ wa ṣe gbúdọ̀ rí nínú ànábùwà Muhammad sallallahu alayhi wa sallam a ti sọ gbogbo táwọn òjíṣẹ́ Ọlọ́run ṣùgbọ́n ànábì èyí tá a rán sí wa sísan ní Muhammad sallallahu alayhi wa sallam báwo ni ìgbàgbọ́ wa ṣe gbúdọ̀ rí bẹ́ẹ̀ eléyìí náà ni a máa gbéyẹ̀wò ní kútùbà wa tí ó ń bọ̀ kọ́lọ́n ọba kọ́wọ́lá tóbi rẹ̀ kó sọ àtùbà náà lọ ibadallah ẹ̀yin ẹrú sin Ọlọ́run udkurullaha yadhkurukum ẹ jẹ́ ká máa rántí ọlọ́run ní gbogbo ìgbà ọlọ́run máa rántí wa o wáṣukúrúhù ala ni'amihi yazidukum ẹ jẹ́ ká máa dúpẹ́ lórí àwọn ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún wa ẹ má jẹ́ ajálá ìmoore ẹnu bá a ṣe jókòó yìí lásán ìdẹ̀ra ńlá lọ́dọ̀ ọlọ́run jàmbá yẹn tí ò bá lálàáfíà kò lè jókòó báyìí ẹlòmíín bẹ yóò mọ̀ wípé ìdẹ̀ra àwọn ọlọ́run ṣe fún ẹnu pa ń sọ̀rọ̀ òsì ń gbọ́ báyìí ìdẹ̀ra kan lọ́dọ̀ ọlọ́run ẹ jẹ́ á dúpẹ́ lórí àwọn ìdẹ̀ra tọ́lọ́run ọba ṣe fún wa tá a bá ti ń dúpẹ́ ìdẹ̀ra náà ó máa lékún ní tí wọ́n ń wúra rẹ pípọ̀ jẹ́ nǹkan kan ẹlòmíín bẹ lọ́n kó tí tòun bá ti rí ibi tiẹ̀ òun ti dúpẹ́ so a gbọ́dọ̀ máa dúpẹ́ ká máa ronú jinlẹ̀ ní gbogbo ògbà lórí àwọn ìdẹ̀ra tọ́lọ́run bá ṣe fún wa tá a bá lè máa ronú gbogbo ògbà lérí ẹ̀ ọlọ́run ó máa ṣàlékún ìdẹ̀ra náà wala zikrullahi akbar ìrántí ọlọ́run ọba ló tóbi jùlọ wallahu ya'lamu ma tasna'un ọlọ́run nímọ̀ nípa ti ẹnì kọ̀ọ̀kan wá ń